أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين وتابعي تابعين بإحسان إلى يوم الدين أما بعد mo kí ọlọ́run ọba ọba ọba tó dá ayé tó sì dá àwọn nǹkan tí ń bẹ nínú ẹ̀ ọba tó tún dá àwọn nǹkan míì tí a kò mọ̀ pé wọ́n ń bẹ mo tọrọ ìkẹ́ tó pọ̀ fún ọ̀gá ọ̀gá wa Ànábì Muhammad mo tọrọ fún gbogbo àwọn sahaba pátápátá gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ́n bá di ṣàlékún oore wọn mo wá ń fi àsìkò yìí mo fi ṣàdúrà fún àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa ní ìmọ̀ tí wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tí wọn ò sì ṣàbòsí fún wa bàbá wa àgbà Dandawi ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ bàbá wa àgbà Lámúnígun ọlọ́run dákun bá ṣàlékún àlàáfíà wọn má bà dáadáa àwọn àáfàá wa jẹ́ má bà lé àwọn àáfàá wa jẹ́ má da orí àwọn àáfàá wa rú má da ọ̀nà wọn rú ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run káàkiri lihila fi kan kó máa jẹ́ adíyá fún àwọn àlùfáà wa àwọn olùkọ́ wa àwọn bàbá wa bisimilayi rahman rahim li ilafi quraish ilafihim ru'ilata shita'i wa sayf fal ya'budu rabba hadha albayt alladhi at'amahum min ji'in wa amanahum min khawf mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò tìní uh, it is very unusual kí a jáde wá láti wá fèsì fún èèyàn pàápàá jùlọ ẹni tó jẹ́ pé kò sí nínú àwùjọ àwa láàfáà àbí ìtòjọmọ́ bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tá a post lánàá pé a fẹ́ fèsì fún Tani Olohun àwọn èèyàn kan ní eléyìí ò nídìí ẹ̀ nǹkan báyà ṣé kẹ̀yìn ò nídìí gbogbo eléyìí fídíò kan wà tí wọ́n gbé jáde ní péjì yẹn fídíò yẹn gangan gangan ló kọlù attention mi wípé a ní láti sọ̀rọ̀ lórí àwọn kankan tí yóò máa jẹ́ àǹfààní fún àwa tá a ṣì wà lójú ọ̀nà òdodo lójú ọ̀nà òtítọ́ kì í sábà ọ̀rọ̀ yẹn gangan kò sábà lọ bá àwọn tí wọ́n ti nù yẹn tí wọ́n ti sọnù nì kọ́lọ́n kó má sọ wá nù. No ṣùgbọ́n ó wúlò fún àwa tá a ṣì wà lójú ọ̀nà tọ́lọ́run bá sì wá fẹ́ náà nínú mọ̀ṣíà rẹ̀ nínú wíwùn rẹ̀ ọlọ́run lè pé kó wúlò fáwọn tó sọnù náà ṣùgbọ́n tájẹ̀tì ti wa gangan òun náà ni ẹ̀yin tẹ́ ń gbọ́ wa kọ́lọ́run dákun kó má jẹ́ kí làákà ìwọ́ ó dàrú kó má jẹ́ àyà wèrè kó má jẹ́ àsínwín kó má jẹ́ àsán lórí kó má jẹ́ àgbékí ó parí kó má jẹ́ kí àgbákò wọlé tọ̀ wá wá. Salibu èyíkéyìí kọ́lọ̀ má jò dé bá wa àpadà sábúrú àpadà sí ìgbà àpadà sáìdá kọ́lọ̀ dákun kó má mú bẹ́ẹ̀ nìkan kan wa gbogbo bá a ti wà lójú ọ̀nà yìí ó dùn mọ́ wa nú kọ́lọ̀ má padà yọ wá kó ń àṣetán èyíkéyìí ọ̀nà tó ń kó lè gbà wá ọlọ́run kó má ràn sí wa má jẹ́ ó wọlé tọ̀ wá wá má gbé wá ní ìwà obìnrin má gbé wá ní ìwà kéwú má gbé wá ní ìwà tó rẹwà má sì gbé wá ní ìwà tí ò rẹwà èyíkéyìí ọ̀nà tí ṣètánì máa ń gbà fi múyàn láyé ọlọ́run má jẹ́ ó fi rí wa mú la hawla wala quwwata illa billahi al-azim láì ní fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ó ṣẹlẹ̀ ń pé níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn mo à ń wo Facebook lọ́wọ́ àwa tá a bá jẹ́ ẹni tó bá ní page tá a bá ti wà ní page wa ní Facebook kì kọ̀ ṣe Facebook ni mo ń sọ o page àwọn tó ń pè ní page yàtọ̀ sí Facebook World. tá a bá ti wà ní page tá a bá ń scroll down oríṣiríṣi àwọn page míì ni Facebook ó máa gbé wá ni ó máa gbé wá ni ó máa gbé wá ẹ tún wo page eléyìí ẹ wo page tẹ́ni yìí ibẹ̀ mo ti wá rí page arákùnrin kan tí wọ́n orúkọ tó pe àkọlé Facebook tiẹ̀ ní Tani Olohun fídíò tí mo wá rí ń bẹ̀ ó wá jẹ́ wípé àáfàá kan ló ń sọ̀rọ̀ wọn ò ṣó ojú àáfàá náà ó dà yín pé àfa yẹn lòun jẹ́ ṣáfì yìí àfa yìí wá sọ yìí pé òun mọ kéwú gan bóun wá ṣe mọ kéwú tó òun wá padà wá rí wípé Ọ̀rúnmìlà ló yẹ kí a máa tẹ̀lé ńlẹ̀ Yorùbá kì í ṣe ànábì wa Muhammad láti bẹ̀ lọ òdodo farahàn sóhun lẹ́nu tiẹ̀ wípé ní kí ló dé nígbà tọ́lọ́wọ́n bá rán òjíṣẹ́ sí gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan kí ló dé nígbà tó jẹ́ pé olúwa lòun rán òjíṣẹ́ tóun bá rán sórílẹ̀-èdè kankan èdè ìlú wọn ni òun fi máa rán wọn èyí ṣe táwa yóò bá tá a lè máa fi èdè ìlú tiwa náà sin lọ́hùn tó fi jẹ́ pé dandan la gbọ́dọ̀ máa kírun tàbí sin lọ́hùn pẹ̀lú èdè lárúbáwá àfààní ó padà wá kúrò lójú ọ̀nà Islam ó padà lọ darapọ̀ mọ́ àwọn oníṣẹ̀ṣe ó mọ kéwú ó lóhùn ó sọ gbogbo ìrìn àjò tó ń rìn gbogbo ibi tó ti ṣe wáàsí rí nílùú èkó lọ́jọ́ ta nǹkan kan ó dárúkọ gba àwọn àgbààgbà ìmáàmù tán mọ̀ òun ó sọ iye àwọn ibi tóun ti ṣe àsàlátù gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ọ̀rọ̀ tá a fàyè wá sọ yìí àwọn ọ̀rọ̀ yẹn gangan gangan gangan lèmi fẹ́ treat kò sí tó kàn mí pẹ̀lú arákùnrin tí ń jẹ́ Tani Olohun táwọn èèyàn mọ̀ síbẹ̀ ìyẹn kọ́ lèmi èkó tíyẹn bá níta lọ́lọ́run tó ní òsọ lọ́hùn tọ́lọ́run bá mọ̀ pé òun wà ọlọ́run ó fi ara rẹ̀ hàn ìyẹn ò ní ìdí kẹ́nìkankan máa dára ẹ̀ láàmú ẹni ó bá ní kò sọ lọ́hùn tó ní tó ń ṣépè fún Allah tó fi ẹnu àtẹ́ lu ọlọ́run tó ní kò ní da fún gbá kò ní da fáwo ibi ọlọ́run ló ní òsì kì í ṣàwa ló ní àṣì ẹ jẹ́ fòun àtọlọ́run lẹ̀ ọba tó dáa àtòun àtọba tó ní wọn àjọ máa yanjú ọ̀rọ̀ tiwọn ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abdulmutalibi ni níjọ́ tí ọba ìjọ́ tí gọ́vnà tí àwọn Abacha tán fi sí Yemen tí ó wá kó ogun wọ Mọ́kà tó lòun ò wó Káàbà. olóhùn ó wo kaaba wọ́n ń pè ní haburaha gọ́vnà náà fi ṣe ìjọ náà àwọn Ethiopia àwọn ni wọ́n ń gọ́vàn ní Yemen wọ́n wá fi aṣojú síbẹ̀ ní wọ́n ń pè ní haburaha haburaha yẹn ló wá kó ọmọ ogun lẹ́yìn aláwọn fẹ́ lọ wó kaaba ó wá dé ẹnu ọ̀nà kò tí ì wọ mẹ́ka gbogbo àwọn ẹrù táwọn ará mẹ́ka lọ rà lọ́jà tán kó bọ̀ tán fẹ́ kó wọ̀lú ó gba ẹrù yẹn lọ́wọ́ wọn ó seize ẹrù wọn àwọn á lọ àwọn tó ń kẹ́rù bọ̀ wá wọnú ìlú wọn lọ sọ fáwọn aráàlú pé tó ẹnìkan wà ó erin elephant ni wọ́n kó lẹ́yìn wá wọ́n làwọn fẹ́ wá wó Káàbà gbogbo ẹrù tá a lọ rà lọ́jà wọ́n ti gbà á bàbá tó wá jẹ́ baálẹ̀ mọ́kànjọ́ náà wọ́n pè ní Abdulmutalib Sheiba gangan ló kọ rẹ̀ ṣùgbọ́n ó kọ tó gbajúmọ̀ sí ni Abdulmutalib abdulmutolib wa lọ bá gọ́vnà ni tó fẹ́ wá wú kaaba ó ní bàbá ẹ dákun àwọn ẹrú tèmi tẹ́ gbà ni mo wá ni mo wá béèrè fún arákùnrin abraha ni ó ní báwo ni wọ́n ṣe jẹ́ olóhùn ni baálẹ̀ mọ́kà ó ní a fẹ́ wó kaaba la fẹ́ wá wó kàkà kó mọ́ bẹ̀bẹ̀ lórí kaaba tá a fẹ́ wá wó ọ̀rọ̀ ẹrù tí wọ́n sì sì ni òun sọ ah, ó ní kàábà lẹ́fẹ́ wá wó ẹ lọ lè wo èmi kí mo ní kàábà ọlọ́run tó ní kàábà wà ń bẹ̀ tẹ́ ẹ bá débẹ̀ tó bá hùn kó máa wò yín kó jẹ́ kẹ́ ẹ wélé òun bó sì hùn kò ní ẹ má wo ẹ má wo èmi mo ní ilé mi o eléyìí ò kàn ún èyí tó kàn ún ni àwọn ẹrù tẹ́ gbà tóun fowó tóun rà ọlọ́run kọ́ lélẹ́lẹ́ òun lòun ní ẹbẹ̀ ń kó ẹbẹ̀ mi kọ́ ẹrù tèmi ẹ lọ́ máa yanjú ẹ̀yin àtọ́lọ́run ẹ lọ bá kàábà lọ́hùn bẹ́ẹ̀ lọ̀rọ̀ ta lọ́lọ́run ṣe rí gbogbo èébú tí ń bú gbogbo tí ń sọ kò sọ́lọ́run kò sí nǹkan kan ni ká máa ṣe ẹ̀fùn àtọ́lọ́run lẹ̀ òun ọ̀rọ̀ òun ọlọ́run tó yanjú gbogbo eléyìn ṣùgbọ́n àfààní ọ̀rọ̀ tá àfààní sọ ṣe é mọ̀ pé onímọ̀ ẹ̀ lè tírìtì onímọ̀ gẹ́gẹ́ bí aláìmọ̀kan tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ onímọ̀ èèyàn tó bá ń sọ̀rọ̀ tó ń sọ pẹ̀lú ìmọ̀ ó ti call attention gbogbo ẹni tó bá jó ní mímọ̀ kì í sọ̀rọ̀ aláìmọ̀kan làfà ní sọ so ìdí rèé tá a fi wòye pé ní àfi ká jáde ká ní ètò kan tá a ṣe lórí ọ̀rọ̀ náà mi ò tí ì ní lọ síbi wípé verdict wo ló wà lórí lílo èdè lárúbáwá fi kírun tá a fi lè lo èdè yorùbá tàbí èdè míì tàbí èdè yíbò tàbí èdè haúsá tó fi jẹ́ pé èdè lárúbáwá náà lágbọ́dọ̀ máa lò ẹ rí i pé part one ni mo pè tèní afẹ́ tó part márùn-ún o àjọ kò sí gan ni o series la máa fi ṣe nínú part one yìí mo kọ́ fẹ́ ká mọ̀ yìí pé téèyàn bá sọnù kúrò lójú ọ̀nà lọ́hùn wà máa ń yáṣù a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ṣe rí téèyàn bá sọnù kúrò lójú ọ̀nà ọlọ́run èèyàn kì í déédéé sọnù lẹ́yìn tó ti mọ̀nà pé ó wá sọnù kúrò lójú ọ̀nà ọlọ́run o kì í déédéé wáyé bẹ́ẹ̀ ó máa ń ní tí máa ń fà á àwọn nǹkan tí máa ń fa òun àwọn nǹkan yẹn ni mo wá fẹ́ ká gbé yẹ̀wò kó má bàa ṣẹlẹ̀ sí èmi àti ẹni o ọlọ́run má jà á rírú ẹ̀ o nínú ayé wa o màá darí wa padà lọ sínú suratu zukruf aya thirty six zuratu zukruf wọ́n tó bá ní quran ẹja lọ sí ìyún ní quran chapter forty three verse thirty six ọlọ́run bọ́ba àlékè ọlá ní wàmẹ́ yáṣu an rahman nukọ yídìlá u ṣèyítọ́nẹ̀n fàwọ́lẹ́hù kọrin mo dúró mbẹ̀ yẹn ìsọnù kúrò lójú ọ̀nà ọlọ́run pé a ó ti ń ṣe islam kò ṣe mọ́ àfáà ní tẹ́lẹ̀ ó ti di babaláwo àfáà ní tẹ́lẹ̀ ó ti di oníṣẹ̀ṣe àfáà ní tẹ́lẹ̀ ó ti di aláwo ó ní tí máa ń fà á àwọn nǹkan tí máa ń fà yìí ó gbà kí àjọ yẹ̀ wò alásàlátù nìyàn tẹ́lẹ̀ ó ti di nǹkan míì pásítọ̀ ni ẹ̀yìn kí náà ti ń pè é aláàjì nìyàn tẹ́lẹ̀ ó ti di nǹkan míì alájà ni tẹ́lẹ̀ ó ti ó ti jẹ lọ ó ní tí máa ń fa àwọn nǹkan wọ̀nyẹn o ìgbà míì ìmí à máa jẹ́ àfọwọ́fà ẹnìyẹn fúnra rẹ̀ ìgbà míì sì rèé ìmí à máa jẹ́ kádàrá ọlọ́run ságilítí ẹ wá jẹ́ àjọ wò ó àwọn èwo olólo jẹ́ àfọwọ́fà pàápàá jùlọ fáwọn tó jẹ́ àfà kí gbogbo àfà máa gbọ́ prógrámù yìí ká pera wa sákìyèsí kó má bàa ṣẹlẹ̀ sí mi kó má bàa ṣẹlẹ̀ sí wọ náà tó já fa mo kéwú mo mọ kéwú kò díyàn lọ́wọ́ má sọnù tí èèyàn bá ṣàfọwọ́ fàǹjọ́ míì á padà sọnù aláwọ̀kọ́ tí máa ń fà á fáwọn àfà a fẹ́ mọ kéwú a fẹ́ mọ kéwú á wà lọ máa lo àwọn kankan tó ń pè ní ìlẹ̀ àmù àwọn ìlẹ̀ àmù yìí ó jọ tí àwọn Yorùbá ń pè ní ìsọyè àwọn ìsọyè tá a máa ń lò yìí láti lè fi di onímọ̀ rẹpẹtẹ kálíbà máa sọ táwọn èèyàn ò gbọ́ rí àwọn míì wà ń bẹ̀ tó jẹ́ pé nǹkan àràmù ni wọ́n fi ṣe èèyàn kan ò ní lọ lo nǹkan àràmù láti fi di onímọ̀ rẹpẹtẹ kí irú ẹni bẹ́ẹ̀ má padà já sí irú ibi tí àáfàá ní já sí òun gbọ́ dáadáa béèyàn bá sá eré ìmọ̀ eré pòun fẹ́ dun ní kéwú òun náà fẹ́ di irú bàbá wa ṣèkà ádámọ̀ bàbá lágége tí ìmọ̀ yẹn bù áyà tó bù rẹ̀kẹ̀tẹ̀ tó wá sá eré títí tó wá jẹ́ pé àwọn nǹkan tó lọ lò àwọn nǹkan tọ́lọ́hun ti ṣe léèwọ̀ fún àpèjúwe ẹnìkan sọ́njò ní ó dóun mọ bàbá kan bàbá yẹn ní ìlíàmù kan lọ́wọ́ odidi orí èèyàn ni wọ́n fi máa ń ṣe ẹ̀yin náà gbélé yàn ìlíàmù nǹkan tí wọ́n fi mọ kéwú odidi orí òkú ni wọ́n fi ki àgbo tí wọ́n máa fi ṣe ẹni yóò máa wá mu àgbo náà yóò wá dún ní mímọ̀ rẹpẹtẹ èèyàn a máa lórí òkú fún ìlíàmù kí kéwú ẹ̀ má padà yíwọ́ báwọn yóò padà yíwọ́ bí ò yíwọ́ fóun yóò yíwọ́ lára àwọn ọmọ tó bí. àáfàá táwí nísìnyí inú kọ̀ǹba inú fídíò yẹn ẹ rí i pé bàbá tó tún bí àáfàá ni náà àáfàá ni àáfàá ọmọ àáfàá ó wá padà lọ darapọ̀ máwọn oníṣẹ̀ṣe pẹ̀lú gbogbo kéwú tó mọ̀ ìlòkulò láti fi wá ìmọ̀ bẹ́ẹ̀ náà lẹ́nìkan ń sọ̀rọ̀ hàǹtú kan pé hàǹtú kan tán bá hàǹtú náà tán bíà ni wọ́n fi fọ́ ṣàmọ́ tán pè ní bíà ọtí bíà làgàbíyà bíyà ọtí bíà ni ó lọ rà rẹpẹtẹ ni ó fi fọ́ hàǹtú ni ìlíàmù ni o wọ́n fẹ́ fi mọ kéwù ni o àmọ́ stout ni wọ́n fi fọ́ wọ́n wàá máa mú ìyún wàá mọ kéwù irú kéwú bẹ́ẹ̀ tẹni náà bá mọ̀ kò sí ni yóò padà já sí títì tàwọn ṣètáàní kò ní já títì ọlọ́run kò ní já títì àwọn ẹni ọlọ́run ẹ má gbàgbé ìmáàmù ṣáfì yìí nì wọ́n dá sí i wọ́n ní wànúrù láyé láyé dalẹ̀ á sí ṣàkáwùtù ìláwà kí ìṣúhà nẹ́fúsí fún àrísádà ní ìlà tẹ́rkìlì màá sí tíyẹn bá ń wáyé mọ̀ ògidì ìmọ̀ ìmọ̀ tọlọ́hun kì í gba ọ̀nà sátánì wa gbogbo ẹni bá gba ọ̀nà sátánì wa ìmọ̀ láyé ìmọ̀ rẹ̀ ó padà já sí lànà sátánì ni kò ní já lànà tọlọ́hun. ẹlòmíì ò ní àwọn mú kọ àwọn àjọ̀nú kan tóun bá tóun bá ti hàn báyìí àbí tóun bá sá báyìí ìmọ̀ yẹn máa dé ni irú ìmọ̀ bẹ́ẹ̀ kò ní já títí àwọn ẹni ọlọ́run o títí ibòmíì ni ó já sí kò ní já sí tọlọ́hún irú wọn ní máa ń mọ kéwú pápadà sí ibú máa ń gbẹ̀yìn ẹ̀ fún wọn àfọwọ́fà ni àfọwọ́fà àgàgà kó tó wá jẹ́ orí òkú kèfèrí àfọwọ́fà tọ́pọ̀lọpọ̀ ń ṣe nídìí à ń ṣe iṣẹ́ àfáà ó ń kó bọ́pọ̀lọpọ̀ o. àáfà yìí nísìnyí tó bọ́ ta yìí nísìnyí ọlọ́run ló mọ irú eré tó sá lásìkò afẹ́mọkéwú afẹ́mọkéwú ọlọ́run nìkan ló mọ wallahu alam tó hàn sì gbà wá láyè ká máa tú ìkọ̀kọ̀ èèyàn alákọ̀ọ́kọ́ nù yàtọ̀ sí àájò ìmọ̀ gan àájò ayé ayé afẹ́ lówó afẹ́ lọ́là òṣòlẹ̀ àwúre táwọn èèyàn máa ń ṣeun ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà máa ń lo ìlòkulò máa ń sọ máa ń sọ gbogbo ọgbà ẹ̀yin àfáà ẹ̀yin àfáà ẹ jáwọ́ níbi lílo nǹkan àràmù fi ṣoògùn irun tí máa o irun tí máa ń o ń lórí èèyàn asimu mọ̀yìtì egun òkú kọ́líbù mọ̀yìtì ọkàn òkú rásù mọ̀yìtì orí òkú kàmáàlà ń gé ọwọ́ ẹsẹ̀ òkú ẹ̀yìn ẹran ara láàmù láàmù lè ìsáàní ẹran ara òkú ká máa fi gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ṣoògùn ìmọ̀ padà yíwọ́ ni núrù láyì ìmọ́lẹ̀ ọlọ́run ò ní máa gbé inú ara tí irú ẹ̀ bá ti wọ̀ ara tó bá ti gbarú ẹ̀ láàyè ìmọ́lẹ̀ ọlọ́run a sì sákò ń bẹ̀ kò ní sí ìmọ́lẹ̀ ọlọ́run bẹ̀ mọ́ àwọn sètáànì ni wọ́n máa wọlé sínú ara wọn wọ́n máa wọlé wọ́n máa gbébẹ̀ wọ́n máa jáde wọ́n máa wọlé wọ́n máa gbébẹ̀ wọ́n máa jáde wọ́n máa wọlé nítorí pé ara yẹn ti gbàgbàkúgbà láàyè ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin wáyéwáyé tẹ́ ń sá eré àtilà tẹ́ ń lo nǹkan òkú àwọn tí máa padà gbẹ̀yìn irú nǹkan bẹ́ẹ̀ òun náà ni pé òun tọ̀hún padà kó lójú ọ̀nà ọlọ́run ọkàn rẹ̀ wà le kò sí wàásù tẹ́ ṣe fún un ọkàn rẹ̀ ó le ẹnìkan ò ní máa lo nǹkan òkú láyé kọkàn rẹ̀ máa le kòkòkòkòkòkòkòkò kódà ọkàn rẹ̀ ó le jòkúta lọ kò ní sí tẹ́ ẹ lè sọ lọ́rọ̀ ọlọ́run tí ó mú kọkàn rẹ̀ ó rọ̀ mọ́ torí pé ó ti jẹun tí ò yẹ kó jẹ. mo fẹ́ fún wa ní ìtàn arábìnrin kan tó so mọ́ ìtàn bàbá wa Hamza wọ́n ń pe ẹ̀gbọ́n bàbá anabi muhammad kan ní hamza hamzat gbogbo àwọn tí ń jẹ́ hamzat orúkọ rẹ̀ ni wọ́n ń jẹ́ ẹ̀gbọ́n bàbá anabi ló kọ́kọ́ jẹ́ hamzat nínú ìtàn islam hamzat yìí ìgbà tí wọ́n lọ ja ogun badri nílùú mọ́kà láàrin mọ́kà sí mẹ́dínà tí wọ́n lọ jagun bádàrí ó pitú púpọ̀ gan ó pa àwọn kẹfìrí ń pakópa àwọn kèfèrí yìí tán wá láti mẹ́ka yìí bàbá kan wà tán pa nínú àwọn kèfèrí yẹn bàbá yẹn wá ní ọmọbìnrin kan ọmọbìnrin rẹ̀ yìí wọ́n ń pè ní hindu hindu bígbà tí yẹn bá ń jẹ́ hindus tàbí india ló kọ obìnrin yìí arábìnrin yìí wá lérí pé òun ó gbẹ̀san ẹni tó pa bàbá òun ó wá wádìí wọ́n wá sọ fún pé Hamza lẹni tó pa bàbá rẹ̀ lójú ogun nínú àwọn mùsùlùmí ṣé ẹ mọ̀ kóbìnrin ni kò lè lójú ogun kó lọ máa jà àwọn àwọn kèfèrí wá dá ọjọ́ ogun míì táwọn lọ àtàkì àwọn mùsùlùmí ìyẹn ló bí ogun Hud wọ́n fẹ́ wá gbé rì wọ́n fẹ́ wá gba wọ́n fẹ́ wá gba return match táwọn ń pè ní revenge wípé àwọn mùsùlùmí pa àwọn àwọn náà lọ ọdún tó tẹ̀lé náà bá bẹ̀rẹ̀ ogun yìí kí wá lárábìnrin yìí wá ṣe ó wá lọ háyà assassin wọ́n ń pe ẹrú náà ní wàṣíyù ẹrú ni ṣùgbọ́n ó mọ̀ nípa iṣẹ́ assassin ó wá fún lówó ó wá sọ fún pé òun ọ̀ràn ní kó pa ẹnikẹ́ni lójú ogun yẹn o òun ò ní kó máa wá ẹnikẹ́ni kiri o amúsà nìkan tó pa bàbá òun ní kó bá òun pa wàṣíù wá dójú ogun ṣe mọ̀ pé ẹni tí ń sọ ni tá ò sọ ọlọ́run kó là wá lọ́wọ́ wọn wọ́n ń jagun lọ ń pa àwọn kèfèrí lọ hamusa náà wà ń bẹ̀ ń pa àwọn kèfèrí lọ tí ó mọ̀ pé ẹnìkan wà ń kọ̀rọ̀ tó lúgọ tí ń sọ tí ń dẹdẹ òun nígbà tí ẹrú yìí rí i pé ló bá pa hamusa lọ́rọ̀ kan ó pa hamusa àwọn kèfèrí ló ń wìn ní ogun hood àwọn mùsùlùmí suffer loss lọlé ni látara pé wọn gbọ́ instruction tá nàbì fún wọn kan tó bẹ̀rẹ̀ ogun yẹn ìgbà tán wá pa Hamza tán everybody àwọn mùsùlùmí ti lọ òkú ẹ̀ wà nílẹ̀ hindu yìí ó wá dé wàṣíù wá la ikùn Hamza ó là á wọ́n la ikùn Hamza Sayyidina Hamza wọ́n la ikùn ẹ̀ liver rẹ̀ kẹ́bídù liver rẹ̀ tá a mọ̀ sí ẹ̀dọ̀ wọ́n wá yọ jáde láti lè fi kí ni máa ń pè ṣé mutilate náà lápè wọ́n fi mutilate rẹ̀ wọ́n dehumanize rẹ̀ torí wọ́n gé gbogbo okùn yẹn kúlukúlu ní tán kó ìfun rẹ̀ bọ́ta wọ́n wá gé ẹ̀dọ̀ rẹ̀ jáde arábìnrin yìí wá gba ẹ̀dọ̀ náà ó wá mú dání ó wá gbé e báyìí bí ìgbà tí èèyàn fẹ́ jẹ bó ti gbé e báyìí pé kóun jẹ ẹ̀dọ̀ yẹn jábọ́ lọ́wọ́ ẹ̀ ó tún mú ó tún ṣe bí ẹni fẹ́ jẹ́ ẹ̀dùn yẹn tún jábọ́ ní ọwọ́ rẹ̀ ó wá kó mbẹ̀. ìgbà táwọn nẹ́bí Muhammad wá dé padà pé kán lè wàá kó àwọn òkú nì sallallahu alaihi wasallam ẹjẹ́ àyùnbó ànẹ́bì wọ́n wá sọ fún ànẹ́bì pé káànẹ́bì má lọ wo òkú yẹn o pé torí pé tó bá rí òkú yẹn inú rẹ̀ ò ní dùn wọ́n ti ṣe báṣubàṣu wọ́n wá sọ fún ànẹ́bì Muhammad pé hindu ó yọ lífà ẹ̀dọ̀ bàbá yìí amúsà yìí ó yọ pé kódà ó fẹ́ jẹ́ kò ni ànẹ́bí ẹ wá gbọ́n tànẹ́bí sọ ń sọ yẹn gangan ni mo fẹ́ ká lọ dì mú àwọn Anabi ni tó bá ṣe pé hindu bá je ni tí hindu bá padà kú lọ ní kèfèrí kò lè ni ó wọ̀ nítorí pé ẹran amusa tó jẹ ọlọ́run ò ní gbà kí ó wọná pẹ̀lú ẹran amusa amusa jẹ́ ọmọ àlìjẹ́nà ẹni ó wá jẹran rẹ̀ jẹ́ kèfèrí kò ní pọ́síbù kí ó gbé ẹran wọnú náà ṣùgbọ́n o ká má fọ̀rọ̀ igun o arábìnrin hindu yìí padà di mùsùlùmí o kódà wàṣíyù tó pa amusa yìí ó padà di mùsùlùmí o fúnra wọn ni kì í ṣe pé wọ́n fi tipátipá mú wọn o ìgbà tán padà rí òtítọ́ wọ́n padà gba Islam kéèsì yẹn close síbẹ̀ ó pa alápàgbénu o ẹni pa Hamza yóò wà lè jẹ́nà o toró padà di sàábé tó sì ṣe ìsìláàmù rẹ̀ dáadáa ṣùgbọ́n bí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ẹ wo nǹkan ẹ wo ẹ wo deduction kan nú ọ̀rọ̀ yẹn tó bá ṣe párábìnrin yẹn bá jẹran Hamza kò ní wọná ń túmọ̀ sí pé gbogbo àfáà náà tí ń lo ẹran kèfèrí fi ṣoògùn kò lè wà àlìjánà nítorí pé ẹran kèfèrí tí ń bẹ lára rẹ̀ ń kò lè gbé ẹran wà àlìjánà òun àti kèfèrí wọn ò jọ wọná papọ̀ ni. ẹjẹ́ aṣọ ṣe ká sáré ọ̀la níwọ̀n ká mo fẹ́ lówó níwọ̀n mo fẹ́ jẹ́yàn wọ́n ń ra bẹ́ǹsì wọ́n ń ra c-class wọ́n ń ra ferrari èmi náà fẹ́ ní eh, ẹ̀jẹ̀ asáré níwọ̀n ká má bàa pàdánù ọ̀run ká má bàa pàdánù àlìkìyàmọ̀ èèyàn kan ò ní lo nǹkan káfìrí ká kọ́kọ́ gbé ti pé èèyàn dẹ́ṣẹ̀ nípò lo nǹkan òkú ó jẹ nǹkan káfìrí àbó fegun káfìrí ṣoògùn ó wá wọlé sí ẹ lára ó lè wà àlìjánnà mọ́ ìwọ àti kèfèrí òun jọ ń lọ náà ni bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò lọ́mọ òun jalè àìmọye àfáà tí ó lọ́mọ òun jalè kò ní mọ̀ pé ẹran òkú kan tóun fi ṣàṣe jẹ ẹran olè ni wọ́n gé wá fóun ó wá jàṣejọ òun tán ìjọ́ kejì ó súnmọ́ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ lóyún kò ní mọ̀ pé ẹran olè tóun fi jẹ àṣejẹ ó ti kó sára ìyàwó ó ti padà lọ di páàtì kan nínú oyún ọmọ ó máa wá jalè wọ́n wá lò gbogbo nǹkan fún kò ní fo lè jíjà lẹ̀ wọ́n máa wá ṣe ìmọ̀ wípé báwo ni ó ṣe ń mọ̀ wípé wọ́n fi nǹkan yẹn pamọ́ síbẹ̀ ẹ lọ wo àwọn ọmọ tí máa ń jalè àgàgà kójọ máa fà ó lè tí wọ́n ní máa gbóná jù ibi wọ́n bá tọ́jú nǹkan sí gẹ́lẹ́ ibẹ̀ ni ó mọ̀wọ́ lọ láì ṣe pé ó wà ń bẹ̀ ńgbà tẹ́ ẹ tọ́jú ẹ̀ gbogbo tán wá ń lò fún ọmọ tí jalè ni wọ́n lò fún kò ní mú o bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn olóṣèlú náà àwọn ọmọ wọn ti dìdàkudà sínú ilé ọmọ mi ọkùnrin ní ọkùnrin ní ọkùnrin ní bá sùn ìmí obìnrin lọmọ wọn obìnrin ní bá sùn lesbian gay ó kúnra àwọn ọmọ olóṣèlú ìmí kokéènì ẹ̀yìn gbogbo àwọn hard drug ní ń fà ó ti dìdàkudà sínú ilé bàbá ń ronú ó sì wà nínú olóṣèlú ó wà náà wọn ti ń ṣèjọba wọn pọ̀ lọ bẹ́ẹ̀ súwa tọmọ wọn ti dìdàkudà nípasẹ̀ kíni èyí tó pọ̀ jù ń bẹ àfọwọ́fà ni èrè ọ̀là tẹ́ ẹ sá ìlòkulò ìlú ẹran èèyàn ìlú ẹ̀jẹ̀ èèyàn wọ́n tún ń gba ẹ̀jẹ̀ lọ́spítù ẹ̀jẹ̀ táwọn èèyàn ń donate sí blood bank àwọn kan tuntun lọ́ ń rà á tán fi ń lu ẹbu àwọn kan ti lọ́ ń rà á tán fi ń gún ọṣẹ ẹ̀jẹ̀ tẹ́yìn rò pé ẹ fi kalẹ̀ sọ́spítù kan lè fi tú aláìsàn sílẹ̀ nínú ìgbèkùn kó má bàa kú àwọn kan tuntun fi ń ṣáájú owó o wọ́n tuntun fi ń ṣáájú ọ̀la o àmọ́ kinní kan ni ẹnìkan ò ní í ṣerú ẹ̀ kàmáà is real èèyàn kan ò ní í ṣerú ẹ̀ láyé kó má hun yóò hun yóò hun ọmọ rẹ̀ wọ́n á jẹ́ kí nǹkan yẹn ní repercussion lára ọmọ rẹ̀. àfọwọ́fà a máa mú kí onímọ̀ padà di káfìrí tọ́pìkì ọ̀rọ̀ mi nù àfọwọ́fà a máa mú kẹ́ni tó mọ kéwú kó padà di ẹni tí ṣètánì ó mọ yálò àfọwọ́fà a máa mú kí àfáàgbà kó padà máa san kàntànkàntàn lẹ́nu tára yóò máa wò pé ah kílẹ̀ ni ìwà ń sọ báyìí kílẹ̀ ni ìwà dà báyìí ọlọ́run má jẹ́ kí irú òṣẹlẹ̀ sí wa rabbana la tusigi kulubana ba'da idh hadaytana wahab lana min ladunka rahma innaka antal wahhab ẹ já wílẹ̀ kan sí rabbana la tusigi kulubana ba'da idh hadaytana wahab lana min ladunka rahmatan innaka antal wahhab rabbana la tusigi kulubana ba'da idh hadaytana wà á bìlà náà mi ladún karamatan innaka antal wahhab àfihàn wọn o àfa àtirú eléyìí ṣẹlẹ̀ sí àfihàn o àmọ́ à ń pè wá ṣàkíyèsí àwa tá ì tí ì lọ ká lè tètè padà ká lè lọ tún bá wájú ọlọ́run ká lè bá a tètè ṣẹ́rí padà kó tó bọ́ ẹ wo bó ti bọ́ fàáfàá nì ládùúrú kéwú tó ké ìdààmú àwọn kan ó sì ra láre iṣẹ́ táwọn èèyàn kan fi àìmọye ọdún ṣe torí pé ọdún kékeré kọ́ ni wọ́n fi ń sọ̀yọ̀ dàfà ibi ẹnu ẹ̀ náà làwa náà wà ìta nǹkan àwọn ọmọ ń kéwù yìí iṣẹ́ àìmọye ọdún kan ló ráre hun ó ráre pátápátá iṣu tó jóná mọ́lẹ̀ ni tí ò lè wù mọ́ kọ́lọ́n kó wọ láàánú ẹ̀ kó bá wa dáàfà náà padà àmín kó má sì jẹ́ káwa náà rí àpadà ṣàbúrú àfọwọ́fà ìlòkulò oògùn wọn ni wọn ń lojú òkú ẹlòmíà lóun fẹ́ ṣe ìríran a máa wá ojú òkú káàkiri ojú òkú bẹ́ẹ̀ làwọn ẹlòmíín omi sa òkú wọ́n á fi ṣoògùn omi sa òkú omi tán gbè lára òkú tí wọ́n bá tán bá hàǹgì òkú omi máa máa jáde lára ẹ̀ àwọn omi kan máa máa jáde lára rẹ̀ sẹ́rọ̀mù ara rẹ̀ a máa jáde àwọn àmà wa gbé wọn lọ máa fi ṣoògùn ẹni tí máa ń lorú àwọn nǹkan wọ̀nyí ara rẹ̀ ò mọ́mọ́ ara ẹ̀ ti kún fún nàìjà sáàt ẹ̀gbin ibi ẹ̀gbín bá sì wà ní àwọn ṣàyàtínú bú máa ń wà ọ̀rọ̀ àwọn àǹjọ̀nú burúkú ṣàyàtínú lìjìn ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí èèrà àti ṣúgà ni tẹ́ ẹ bá da ṣúgà síbì kan èèrà máa wá síbẹ̀ inú ilé tó bá dọ̀tí aáyán máa wà níbẹ̀ inú ilé tó bá ń dọ̀tí ìdun máa wà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni ara ọmọ èdè ènìyàn tó bá ti gba ìgbàkúgbà láàyè àwọn àǹjọ̀nú burúkú aráyè kó sínú ara yẹn wọ́n máa wá perform ọlọ́run ló mọ ya àfáà míì tí ṣètánì ti ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ fáráyé táwọn èèyàn sì tí ì fura sí pé ah ṣètánì ti ń lo àfáà yìí o tí ó yẹ kán tètè múra sí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ wọn múra sí eléyìí ò ní dúró bẹ́ẹ̀ ẹ̀san náà wá wà ló sì ń bọ̀ bí ọ̀rọ̀ àwọn àǹjọ̀nú o ẹja wa lọ síbi ọ̀rọ̀ ẹ̀san ẹ̀san wà ẹ̀san a máa ké ọ̀tọ̀ làfọwọ́fà ọ̀tọ̀ lẹ̀san ẹ̀san jọ àfọwọ́fà àmọ́ òun tún dá dúró ní tọ́pìkì ọ̀tọ̀ àwọn ìyá tó ń bí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń gbé ọmọ bàfọ́sùn wàhálà tí wọ́n ń dálẹ̀ ní lọ́lọ́run yẹn ilé fi rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí wọn kì í sábà jẹ́yàn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilé ńlẹ̀ Yorùbá ẹ lọ wo àwọn àkọ́bí àwọn àkọ́bí ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ṣe yín rí ẹ rí i pé ìtàn bá kó àkọ́bí kalẹ̀ ẹ máa ṣàbí seventy percent táyé wọn ò da táyé wọn ò ṣe é rí kò sí tí máa ń fà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin oyún àkọ́kọ́ tán ní ọ̀pọ̀lọpọ̀ wọn kì í mẹni tó lóyún láìdé ṣe súlè ṣe Emmanuel ṣe Razaki ṣe ó wá lóyún yóò gbé fẹ́ nìkan wọ́n ń bá obìnrin èèyàn mẹ́ta ń bá obìnrin mi sùn lọ́jọ́ kan péré ọjọ́ kan péré èèyàn mẹ́ta tí wọ́n sì mọ́ra wọn rí tí wọ́n sì jọ papọ̀ bá sùn èèyàn mẹ́ta máa bọ́bìnrin mi sùn á kò lọ́dọ̀ ilé àti lọ́gbà lọ́dọ̀ ilé yìí á tún gbèdì lọ́dọ̀ ilé yìí tìyín náà tún fi ṣe fún un. ó wáá jẹ́ kí ayé ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí kó bàjẹ́ ìmíyìn náà sì rèé bàbá rẹ̀ náà ni wọ́n gbé e fún àmọ́ àlésùn lé oyún nì ẹ gbọ́ obìnrin mi ò tètè mọ̀ pé òun ti lóyún ẹlòmíì tó ń bá a sùn àlè òní máa gun orí oyún kan kí ọmọ yẹn jẹ́ ọmọ alálùbáríkà kò ní yàn rẹ o láyéláyé fàbàdà ọmọ tálè bá gun orí ìyá rẹ̀ oyún tí àlè bá gun orí ẹ̀ ọmọ yẹn kì í yàn rẹ ó ti ta lọ́fà wọ́n ti ta ọmọ yẹn lọ́fà tó bá dàgbà tó bá jẹ́yàn yóò dúdúdú kò ní bá tó bá ga á wálẹ̀ padà ni torí pé máàkì ti wà lára ẹ̀ èèwọ̀ kan ti wà nínú ayé ẹ̀ ó ti jọ̀hún ọ̀hún yẹn dẹ̀ máa hún ìyá rẹ̀ ló ṣe sábàbí rẹ̀ àfáà mi ilé ti dókè nínú kéwú kó jẹ́ pé ẹ̀san tí màmá rẹ̀ ṣe ló já wálẹ̀ padà kí gbogbo àwọn obìnrin lọ pọ̀ ní istigifar àtàwẹ̀ ẹ máa sunkún sọ́lọ́run lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ yín ti fi ìgbà èwe ìgbà ìmọ̀ ẹ ti fi bayé àwọn ọmọ yín jẹ́ lásìkò tẹ́ ẹ mọ̀ pé ń tẹ́ ń ṣe ò dáa tẹ́ ẹ rò pé oge lẹ̀ ń ṣe tẹ́ ẹ rò pé ẹ fẹ́ lajú ẹ fẹ́ jayé ẹ ti ba nǹkan jẹ́ tó pọ̀ àwọn ọmọ yín wá dàgbà lásìkò tó yẹ kán máa lù yọ lásìkò tó yẹ kán jẹyàn ọfà tẹ́ ẹ ta wọ́n nu oyún ọfà yẹn padà wàá hun wọn wọn wálẹ̀ padà ni wọn ẹlòmíì ò fi lọ wo ṣẹ́ńbì kan tí wọ́n sọ fún pé ìyá rẹ̀ ní í ṣe é ìyá rẹ̀ ò sì ṣe àmọ́ ẹ̀san tí ìyá rẹ̀ ṣe ní í ṣe. ọlọ́run ló mọ iye àfa ìyàwó àfa mi tó gbé ọmọ àlè fàáfà àfa ti lọ ṣe wáàsí ó ti lọ rágbìjì ó ti lọ ṣe wáàsí ń bẹ̀ ó kó ń rágbìjì ó gbògbómọ̀ṣọ́ ó ṣe wáàsí ń bẹ̀ ó kó lógbómọ̀ṣọ́ ó lọ ìdí ìrókò bọ́dà ó lọ ṣe wáàsí ń kó tó dé ó dẹ̀yìn ọjọ́ márùn-ún ó fi àwọn ẹlẹ́yàá lẹ̀ ńlé àwọn ìyàwó tó ń fi kalẹ̀ ńlé ìmí wà nù wọn kò bẹ̀rù ọlọ́run ìmí wà tó yẹ pé ọmọ kéwú ni ó máa rún ìmí wà ń bẹ̀ tó yẹ pé ẹni tó ń tún fíríjì ṣe ni ó ṣe bẹ́ẹ̀ ni wàá tún fíríjì ṣe yóò máa rún mọ́nú ilé ìmí wà ń bẹ̀ yìí náà ni ó sọ pé òun fẹ́ wá so wọn ní bọ́ọ̀bù kínní kan ṣe pàpàpà nu ilé yóò wọnú ilé wá yóò máa rún wọn wá ń gbé ọmọ àlejò fún àwọn aláàfáà irú rẹ̀ náà a máa farún tó ṣẹlẹ̀ sáàfáhùn káàfáà yẹn lọ bìyà rẹ̀ léèrè dáadáa báwo náà ṣe lóyún ẹ̀ àṣírí wo ló pamọ́ sọ́wọ́ ìyá rẹ̀ nípa bọ́n ti bí njọ́ náà ni ó tó mọ tó sọ̀hún sínú ìgbèkùn ayé àfáà kan wà ó wá di pásítọ̀ ó lọ di kérúbù ó wá ní dáadáa ó sì mọ kéwú ó mọ kéwú àmọ́ lójijì ló bá di kérúbù àwọn kérúbù kan tán máa ń ní dàda tí dàda máa ń pọ̀ lórí wọn o ó fi irun ẹlẹ̀ náà ní irun ẹ fi di o bí ó sì lọ ṣe náà ni ló bá di kérúbù ló bá dá ìjọ ọlẹ̀ àfáàsì ni. níjọ́ kan ìkan náà àwọn bàbá wa wọ́n wá pè jókòó pé ah. bàbá wa sọ fún pé bó o ti dà yìí èèyàn kì í déédéé dà bẹ́ẹ̀ o kíyàn jẹ́ àfáà kó wá yí padà lódìdí kó wá di irú tó dà yìí á jẹ́ pé ìyá rẹ̀ ti dá àjọ kan ṣàlàyé bí wọ́n ṣe bí ẹ ló bá ní à bá ṣe bí òun ń pé bàbá tó bàbá òun ò rọ́mọ bí odidi twenty years tí ìyá òun ti wà nílé ọkọ ìyá òun ò rọ́mọ bí gbogbo àdúrà náà ti ṣe gbogbo nǹkan náà ṣe wọn sakurani sakurani wọn lóyún ń pé ìyá òun wá padà yọ lọ sọ́dọ̀ pásítọ̀ kérúbù kan pé pásítọ̀ kérúbù yẹn ló wáá ṣe omi anointing àti àwọn iṣẹ́ ló wáá ṣe fún ìyá òun níyà òun fi wáá padà wáá lóyún náà fi wáá padà bí òun ẹ̀yin náà wo ọ̀rọ̀ yẹn bàbá ní ó yẹ kó o di báyìí lóòótọ́ àwọn tí mẹ́ni tó fà tó fi dìbò ti dà yìí wọ́n ní gbarú ọ̀nà yẹn bí yẹn náà kíyàn má di irú tó dà yìí ọlọ́run ló wá mọ iye irú ẹ̀ àwọn obìnrin tí wọ́n bá ti ń wá ọmọ wọ́n máa ń dìdàkudà ni kò síbi tí wọ́n ní kẹsẹ̀ bọ̀ wọ́n á máa wọ́n á máa kojú wọlé kiri wọ́n á máa wọ́n á máa lọ lórí pé wọ́n ṣàfẹ́ bímọ ṣe rí nǹkan mẹ́ta ìmọ̀ ń sọ̀yàn dìdàkudà kọ́lọ̀ mọ́ gbé bá wa àkọ́kọ́ lówó eré mo fẹ́ lówó ìmọ̀ ń sọ̀yàn dìdàkudà eré mo fẹ́ bímọ ìmọ̀ ń sọ̀yàn di kèfèrí eré mo fẹ́ ní àlàáfíà ẹni ọlọ́run bá gbà àlàáfíà rẹ̀ ìmọ̀ ń sọ̀yàn di ìdàkudà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta òun ìmọ̀ ó yára sọ̀yàn di kèfèrí ẹ wo bá àfáà yẹn ṣe sọ pé wọ́n lóyún òun gbogbo onílàákàyè náà tẹ́ ẹ bá fojú sùnùkùn wò ẹ rí i pé ó yẹ ká àfáà yẹn di kérúbù lóòótọ́ kò tí ì yé yín báwọn ngbàtà àbí ibẹ̀ náà ti ṣiṣẹ́ ìgbàlà fún ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fi lóyún ó yẹ kó dín tó dáa àfáà dáadáa ọlọ́run ló mọ iye ọmọ àlè lẹ́dẹ̀ẹ̀dẹ̀ aláàfáà ọlọ́run nìkan àwọn obìnrin àwọn obìnrin àṣírí tó pamọ́ sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin kódà wọn ò tún máa fi kùránì búra obìnrin ó gbé kùránì dání báyìí wípé wàláyì òun fi kùránì búra tóun bá ṣe nǹkan yẹn ó sì ṣe o gbogbo ègúnnù kùránì kó jẹ́ tòun obìnrin lẹ́rí yẹn obìnrin á gbé kùránì kódà kẹtùlẹ̀ ṣíbàràtù wípé sóra yìí burú pọ̀ tíyẹn bá fi búra lórí irọ́ láàrin ọjọ́ méje yóò ya wèrè o a ní ẹgbẹ́ wa ó dẹ̀ mọ̀ pé òun ṣe nǹkan yẹn á dẹ̀ tún búra obìnrin lẹ rí òun n tó ń pè lóbìnrin nù wàláhì á búra ó sì ṣe nǹkan kan ò sì ní í ṣe obìnrin obìnrin ó máa ṣe pé pé tó bá jẹ́ pé òun ṣe nǹkan yẹn kóun má rí gbogbo tóun wá láyé òun ní ti dáadáa ó sì ṣe nǹkan yẹn á sì ṣe pé wọ́n ní àtù ìgboyà láti yára gégùn obìnrin ní kí wàá lọ ọlọ́run máa padà ṣe ọlọ́run wàá lọ kó èpè yẹn yóò wá kó lérí ọmọ wọn kò ní kó lórí tiwọn orí ọmọ ẹ̀ ni wọ́n wàá kó lé ọmọ yẹn wàá wẹ ọṣẹ wẹṣẹ á jàsìjẹ jàsìjẹ á mú wọ̀ntú mú wọ̀ntú ayé ò wá ní nítumọ̀ rẹ á lóṣó ní í ṣeun á lájẹ ní í ṣeun á lọ àwẹ̀ ìwé odò àwẹ̀ á fi kó para á fòrí para àwẹ̀ taládìn àwẹ̀ torí odó ajẹta alágo kan òru awọ ẹṣẹ alágo méjìlá agbé tutù agbé pèsè agbé toníwòwò gbogbo ẹ̀ ni ó ṣe ayé ò nínú túmọ̀ kò ní bá kí ló fà á àṣírí tó pamọ́ ìyá rẹ̀ ni. ìyá rẹ̀ ni ẹ̀yin obìnrin ẹ ṣọ́ọ̀ṣe ẹ̀ ń ba nǹkan jẹ́ púpọ̀ púpọ̀ bàbá kan ní ọdún kan sẹ́yìn bàbá yẹn jẹ́ ẹnjìníà àwọn tí máa ń gba contract ìjọba gbogbo nǹkan wá dàrú fún bàbá yìí ayé ò lójútù ó sì ti lé ní fifty years nígbà náà o gbogbo nǹkan ní gbogbo nǹkan ló dàrú fún gbogbo nǹkan dojúrú ó lọlé aláàfáà wọ́n ṣe gbogbo nǹkan hmm, kò sí ìyípadà bàbá yẹn ò lè dá bóòsì two hundred naira balẹ̀ ilé ó lọ ọ̀dọ̀ babaláwo wọ́n ṣe tùtù ṣe gbogbo ẹ̀ ń ó lọ ọ̀dọ̀ pásítọ̀ wọ́n ṣe wọ́n ṣàìsùn wọ́n ṣe gbogbo ẹ̀ ń ó wá ní àáfàá kan àáfàá yẹn ò kì í gbowó lọ́wọ́ bàbá yẹn ń máa ń ṣe oríṣiríṣi nǹkan fún bàbá yẹn kì í sì gbowó òun jẹ́ ọmọ kékeré àáfàá nípasẹ̀ pé bàbá yẹn ti ṣe dáadáa sí rí nígbà tó wà nílé kéwú ó wá dijọ́ kan ọ̀rọ̀ ẹ̀ ti wá sú bàbá yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá yẹn ti sú ló bá parọ́ fún bàbá yẹn pé bàbá ẹ wo ibi tóun jáde lọ wọ́n ní ìyá yín ló wà ń di ọ̀rọ̀ yín o ẹ lọ ẹ lọ bẹ ẹ lọ ẹ lọ bi ìyá yín léèrè o ìyá yín náà sọ pé wà ń bẹ o èrú ẹ ní pé kóun kọ̀ tiẹ̀ fi discharge bàbá yẹn kí bàbá yẹn tiẹ̀ fi padà sábúlé torí abúlé ni ìyá bàbá yẹn wà ìyá bàbá yẹn sì ń bẹ láyé níjọ́ náà bàbá bá gbọ́ ọ̀rọ̀ yìí bàbá lọlé nígbà bàbá délé ó fajúro fún mọ̀mọ́ rẹ̀ ó wá ń sọ fún màmá rẹ̀ pé gbogbo ibi tóun dé wọ́n ní ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ṣe ayé òun báyìí wọ́n ní tó ṣe sábà bí báyìí òun ṣe rí ẹ̀yin lẹ wà ń di ẹ̀ tẹ́ ẹ̀ bá sì jẹ́wọ́ fóun lé ní òun á para wọn ni ẹ ti mọ̀ pé abiyamọ kì í fẹ́ gbọ́rú èèyàn ṣóun wàá fojú sunkún ọmọ ni nìyá bá bú sẹ́kún nìyá bá bú sí ẹkún bí àti ń sunkún náà lọ́mọ ń sunkún wọ́n á jọ ń hu ìyá yìí ní lẹ́yìn tán sunkún fún mi wákàtí kan ìyá ní n tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí wọ́n fẹ́yàwó léhùn tí bàbá yín tó fẹ́yàwó léhùn ìyàwó tán fẹ́hùn ó wá bí ọkùnrin ọ̀rẹ́ ẹ̀hún kan ìyá alágbájá ó dákọ̀ ìyá náà ló wá sọ fún un pé ṣé ẹ̀ máa wá wò ni ẹ̀yin tẹ́ ẹ bọ́kọ yín jìyà kọ́kọ yín tó níláárí wọ́n lọ fẹ́ lòmí ilé yín mọ̀ pé àwọn ẹlò ọkùnrin tó bí wọ́n bá àwọn ọmọ yín pín ogún náà bá mú un jáde òun mọ́bi kankan ọ̀rẹ́ yẹn ló wá mú òun lọ ọ̀dọ̀ bàbá oníṣègùn kan àwọn àjọ lọ bàbá oníṣègùn yẹn ló bá wo kinní tán ló bá da ifá wọn ló bá ní ah! ọkànràn dí odògbò rádì ah, dífá fún kinní kan ló bá kí gbogbo ẹ lọ ah! kí ló dé bàbá kí ló dé bàbá ló bá ní ọmọ tí ìyàwó rẹ bí òun ni ó jẹ́ mọ́kàjì gbogbo ẹbí yín òun ni ó dolórí òun ni ó dológo àwọn ọmọ rẹ̀ ó ṣẹrúsìn ni o bàbá yẹn ń sọ bẹ́ẹ̀ fún wọn ọmọ tán ṣe bí wọn ni kí làá wàá ṣe wọn ò lè gbà kọ́ mọ òun ṣẹrú òun ṣe wá ṣẹrú òun lòun bọ́kọ̀ òun jìyà igbá nǹkan kan ẹ sáà máa àwọn obìnrin kí làá wàá ṣe bàbá ní rọ mú báyìí wá òun ṣe ọṣẹ kan fún ọṣẹ yẹn kó lọ máa fi wẹ̀ fún ọmọ orogún rẹ̀ yẹn ìyàwó tán fẹ́ lé yẹn kó lọ máa fọṣẹ yẹn wẹ̀ fún tó bá gba ọṣẹ so pé tó bá ti ń fọṣẹ yẹn wẹ̀ fún ògo ọmọ yẹn yóò bọ́ sára ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ ni ó di ògo ọmọ tìyín wá di ẹrú ó ní bàbá yẹn ṣe ọṣẹ yẹn àwọn lò ó àmọ́ ìmọ̀ tó wá ṣe òun ni wípé ọmọ tí àwọn fọṣẹ wẹ̀ fún yìí náà ló padà wá ń bọ́ gbogbo àwọn nínú ẹbí lénìí ìwọ táwọn tiẹ̀ torí ẹ̀ ṣe kinní gan-an láyé ẹ̀tún wá rí báyìí ìyá bá tún bú sẹ́kún ìyá yìí ní nǹkan ẹ̀yọ̀kan tóun lè sọ pé òun ṣe tó jẹ́ ìkọ̀kọ̀ òun nìyẹn ẹ̀yìn ìgbà yẹn ìyá yìí ṣe ó gba àwẹ̀ ó sunkún sọ́lọ́run lọ́rùn ayé bàbá yẹn padà wàá dá padà nígbà tí ó padà sékòó lọ́lọ́run bá ní kí kọ́ńtíráàtì kan wọ́n bá gbé e fún bó ti dìde padà nù bó ti dìde padà nù ìjọ tó wá ń ṣe ìnáwó tó ń sílé ló wá ní kí àáfàá yẹn àáfàá tó ní kóun lọ́ọ́ bá ya òun yẹn káàfàá yẹn ó sọ ìtàn òun kó fi ṣe wáàsí fáwọn èèyàn káwọn èèyàn lè bá akẹ́kọ̀ọ́ ẹ wo nǹkan ọlọ́run ló mọ iye obìnrin tó torí pé ọkọ fẹ́ léhun tó lọ gbàbọ̀dé wálé fọ́kọ ẹ̀san yẹn ó ké lórí ọmọ rẹ o níjọ́ tọmọ yẹn bá fẹ́ dògo tó kù díẹ̀ kó dògo ẹ̀san yẹn máa já wálẹ̀ ni o ìmọ̀ kó kú lójijì ìmọ̀ kó di kèfèrí ìmọ̀ kó padà jábọ́ nínú ipò ńlá ẹ̀san yẹn ó ké pé kò ní í kéèyàn tú dànù ẹ̀yin obìnrin ẹ lọ pọ̀ ní ìtọrọ àforíjì ẹ sunkún sọ́lọ́run lọ́rùn ẹ ti bà nǹkan jẹ́ tó pọ̀ gan-an o ọ̀pọ̀lọpọ̀ yín ọlọ́run ló mọ iye ẹlòmíì táwọn aláàfáà fi ń jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí tán ń gbowó lọ́wọ́ ẹ̀ tó sì jẹ́ pé ẹ̀san ìyá rẹ̀ ní kékeré sọ̀rọ̀ oṣó kì í sọ̀rọ̀ àjẹ́ ẹ̀san tí màmá rẹ̀ ṣe ní ń ké lórí ẹ̀ oṣokọ àwọn àjẹ́ náà ò ráyè tó bá yẹn náà ṣé bẹ́ẹ̀ náà làwọn àjẹ́ wa náà náà wá useless ni tán wá ní níṣẹ́ ìwọ náà ni wọ́n á ranjú mọ́ gbogbo ìgbà àwọn náà bí sí wọn ní tán ràn ṣùgbọ́n tí màmá rẹ̀ ṣe yẹn adẹyẹ adàjẹ àwa hun ẹ lọ́jọ́ iwájú gbà wọn gbọ́mọ bàfọ́sùn àlànàbì Muhammad sallallahu alaihi wasallam fi ní azulumu zulumatun yawmal qiyamati yawmal qiyamati tí ń wí ọjọ́ alẹ́ ni níjọ́ tó o bá tí ìyá bá dàgbà tó yẹ kó máa jẹ wọn ọmọ ẹ̀san wa di zulumat á wá di òkùnkùn nínú ayé ẹni yẹn àwọn àbòsí tí ìyá ní ti ṣe ọlọ́run ó ti mú bàbá kú bàbá ó ti lọ tiẹ̀ kó má bàa fojú rírì kúrì yóò wá ku ìwọ obìnrin yẹn tó o dájọ́ aburú yẹn àti ọmọ rẹ ẹ wàá jọ máa wá sunkún alẹ́ obìnrin yẹn á di ọkọ rẹ̀ pa pẹ̀lú ẹgbẹ́ burúkú tó wà ẹgbẹ́ agbára àjẹ́ tó ní á di ọkọ rẹ̀ pa lórí pé kó má bàa fẹ́yàwó tàbí lórí pé torí pé ó fẹ́yàwó á wá di àsìkí rẹ̀ á da gbogbo ọ̀nà rú fún un agbára òkùnkùn tí ń bẹ lára rẹ̀ á fi ba tiẹ̀ jẹ́ gbogbo tọkọ ti ní ọkọ á bẹ̀rẹ̀ sí ní tà irú àwọn obìnrin bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la ọmọ wọn ni wọ́n ń bà jẹ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ sáàfà yẹn ó ti mọ kéwú ó sáré kéwú ti mọ̀ ó wá tó àsìkò tó yẹ kó di ńlá nídìí kéwú sìtáànì wá dé sìtáànì wá wọlé wá bá wọn wá mú kúrò nínú wìláyà wọn wá fún ní Allahu waliyul ladina amanu yukhrijuhum mina zulumati ila nur wal ladina kafaru awliyahum taghut yukhrijunahum mina nuri ila zulumati tọ̀gùtù n tó di tọ̀gùtù yẹn ó wá nǹkan kan di tọ̀gùtù ó wá yọ jáde kúrò nínú mọ́lẹ̀ ó wá sọ sínú òkùnkùn ayérayé àbòsí náà máa fà á àbòsí táwọn òbí ẹni bá ṣe mo wá pè wá sákìyèsí ni o part one lè ní o series lọ́rọ̀ yìí o part one part four ló ṣì ń lọ part one ni tèní nípa wípé kí ni máa ń fa kéèyàn ti wà lójú ọ̀nà kó padà wàá bọ́ sínú ọ̀nà àná irun tí ó ṣẹlẹ̀ sáàfà àti ta ni ọlọ́run gbé fídíò rẹ̀ jáde yẹn ihun tí máa ń fà á àfọwọ́fà wà ń bẹ̀ mo ti yanjú yùn ẹ̀san náà a máa ké ẹ̀san a máa ké ẹ má jà á dájọ́ aburú ẹ má jà á máa dájọ́ aburú ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣe ájò ẹ yé lòlòkulò fi ṣáájò ẹ yé lòlòkulò yín máa ń hùyàn ni máa ń padà áhùn yẹn ni áhùn ẹni yẹn áhùn ọmọ rẹ̀ wọn náà ọmọ ọmọ yẹn kàn jalè ní yín kàn mú gbó ni kí ló fà á tó fi ń jalè kí ló fà á tó fi ń mú gbó jọ míì ó lè jẹ́ pé ìlòkulò táwọn òbí lò lásìkò ìgbà tí wọ́n ń sun oorun tiẹ̀ lọ́wọ́ ìlòkulò yẹn ló gbé lòun gbé wáyé ó lọ tájà zádà sínú oyún yẹn àwọn ẹran òkú eegun òkú àwọn náà máa di spirit ni tíyẹn bá mú báńṣe kan lára òkú tàbí ó mú eegun kan lára òkú tó wá fi ṣe ájò nǹkan yẹn lọ tájà á spirit á body spirit yẹn kò ní kúrò lọ́dọ̀ ẹnìyẹn o A padà rí wípé òun gbá revenge lára ẹnìyẹn ó lè kó sí lára ó lè kó sára ọmọ ẹ̀ ó lè kó sára oyún inú èèyàn a máa lóyún jọ míì tí ò ní bí èèyàn tí wọ́n sì máa kí ìpoko ewo ẹ̀kọ́ ewo ọmọ o èèyàn ní òrò pò ń gbé dání ẹ bọ́ra sí ni ìyẹn di tọ́pìkì part two àwọn ìwo àwọn ìwo láti rí tó yẹ pé ẹ bọ́ra náà bí lọ́mọ màá wá mú àwọn ìtàn oríṣi méjì wá tàbí mẹ́ta inshàlá nínú part two ẹ wash out fún part two part one lélẹ́yìí ẹ ṣí ààrẹ dáadáa nígbà tó bá di ọ̀la pẹ̀lú àṣẹ ọlọ́run part two máa wáyé hmm, holiday wà lọ́la ọ̀la náà láfi sí aago méjìlá bákan náà inshallah bukuru àti ẹ pàdé mi lórí Saif TV Yorùbá ní Facebook káwá tó wá discuss báwo nìyẹn ṣe ń bí ẹ bọra lọ́mọ gbogbo èèyàn tí ń wọṣọ bí èèyàn kọ́lé èèyàn o alaftubirobilikaaba gbogbo èèyàn tí ń wọṣọ bí èèyàn tàjọ jókòó tàjọ ń rẹ́rìn tàjọ ń bọwọ́ kọ́lé yẹn ẹ bọ́ra lẹ́lòmíì ǹjẹ́ evidence wà fún ẹ pàdé mi lọ́la masala.